ìlú ń bàjẹ́ ẹni ká má sọ̀rọ̀ ìlú ń bàjẹ́ ìlú Èkó ń bàjẹ́ ẹ̀dẹ̀ ẹni ká má sọ̀rọ̀ <clears throat> tẹ́yìn ò bá lè sọ̀rọ̀ èmi á sọ̀rọ̀ o torí mi ò ní ìlú míì tèmi ń lọ mi ò dẹ̀ nílùú míì tí mo lè gbé torí ẹni kí ló kàn mí ó kàn mí o ìyá tó bí mi àti bàbá tó bí mi ọmọ Èkó yẹn ni wọ́n ọmọ bíbí inú ẹ̀pẹ́tẹ̀dù ni wọ́n so tí ẹ bá ń lọlé táwọn ẹlòmíín lọlé tán láwọn tó bá di December tẹlòmíín lòun lọ sílùú ẹ ẹ ò fẹ́ lọ bá bóyá yẹ ọmọ Ọ̀ṣun ọmọ Ọ̀yọ́ ọmọ Èkìtì àbí nkankan ìmí nínú Benin nìyẹ so ẹ máa ń rí lé lọ ẹ máa ń rí ìlú yín lọ ní December èmi ò níbi kankan tẹ́mi lè lọ ní December ju Èkó yẹn lọ ibi tó ti kàn mí nìyẹn ìdí tí n tẹ̀ ṣe ń pariwo òun nìyẹn ariwo tí mo wá ń pa òun ni pé <laughs> ṣe rí ẹ̀yin olóyè mo fẹ́ bá sọ̀rọ̀ mi ò fẹ́ kàn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n kí n má bàa di ẹran àmúso ẹ̀yin olóyè ìlú ẹ̀sùn kún lọ bá gọ́vnà Tọ́ba Akíọlú tí ò ti gbọ́rọ̀ sí yín lẹ́nu ìjọba máa ń gbọ́rọ̀ ìjọba máa ń wà considerate ojú ìjọba ò tó gbogbo kọ́nà ìlú ẹ̀yin lẹ́ ń sọ Akínolú tó bá gbowó fún kò kí ń gbélẹ̀ owó tó bá ní kó fi ṣètùtù kò kí ń gbélẹ̀ owó tó fáwọn olóyè ó máa gbé so nísìnyí um, òṣèlú ti wọnú ìṣẹ̀ṣe ọlọ́run dẹ̀ ti bá yín ṣe nísìnyí kò wá active because ààrí ẹ̀yin olóyèlú ẹ̀yin lẹ́ ń gbọ́ pa ẹ̀dá ni ẹ mọ̀ pé mo ní mo fún yín di Thursday pé tó bá di Thursday tí ẹ bá tí ọba ọba ti yọjú kẹgbà ẹsẹ̀ ẹ̀ dànù but ẹ sáré lọ cook ẹ gbé ọ̀pá jáde ẹ ẹ ń ṣe gbá ẹ ń pàdédé ọ̀pá àwọn kan wọn to procession àwọn able men tèmi ò tiẹ̀ mọ̀ pé eh, eh, èkó yìí ní able men bẹ́ẹ̀ yẹn àwọn tó láǹkì wọ́n jáde wọ́n wá to possession mo rí <laughs> ọ̀kálámèsì ọ̀pá òṣùgbó adamu òrìṣà àwọn ebu men àwọn ebu men àwọn ajáde èmi ò mọ̀ pé kò yìí ní ó yìí ní àwọn ebu men bẹ́ẹ̀ yẹn o babaláwo yín wọ́n ní àwọn èèyàn kan sọ pé mi ò mọ̀ kíní kan ṣe mi ò mọ̀ tó mi mọ̀ ẹ̀yin àmètò. E mo kí yín ẹ lọ wo fídíò babaláwo yín babaláwo tẹ ní kó máa ṣépè fún ọmọ tó gbé ọ̀pá àṣẹ ẹ lọ wo dáadáa kẹgbọ́n tó ń sọ ṣìṣeṣe tó bá gùntàn tó fi ń bá yẹn sùn ṣé àgùntàn ló ń pè ṣàgùntàn ló ń ṣìṣe àgùntàn tó ń bí wẹ́rẹ́ àgùntàn tó ń bá bíyè òun sọ pé ṣìṣeṣe ẹ jẹ́ lọ mú òun náà pé àwọn ọ̀dẹ̀ sọ fún yín pé ọmọ tẹ́ ń ṣépè fún tó gbọ́pa àṣẹ ṣé wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ pé ó fẹ́ yan àwọn olóyè mi ṣé wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ pé bọ́ì tí ó gbé ọ̀pá àṣẹ ọba arílùwà nàkíolú ṣé wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ pé ó ti fẹ́ yan àwọn olóyè mi ẹ̀dẹ̀ láwọn bọ́ìsì yẹn <laughs> tó bá yan àwọn olóyè ẹ̀ wọ́n á kọ̀ máa wọ́n máa gbáfẹ́ lọ ti wọn ni wọ́n máa gbá afẹ́ wọ́n máa gbá lọ but ẹ jẹ́ ká fi bọ́ọ̀ yẹn lẹ̀ kó lè da èyí tẹ̀ níbo ló ti kàn mí gbogbo ọ̀nà ló fi kàn mí torí mi ò nílùú tí mo lè lọ ẹ lọ bá gọ́vnà kẹ lọ jẹ́wọ́ pé gbogbo owó ètùtù tó ń kó fún ọba Riliwan Akiolu kò kí ń kólẹ̀ o ìdí tìlú ṣe bàjẹ́ tó fi rí bó ṣe rí nìyẹn táwọn ọmọ yẹn ń para wọn tí wọ́n ń wọlé tó wá ń gbé ọ̀pá àṣẹ gbé gbogbo ètùtù ifá tí mò ń sọ fún yín tó dá tí ẹ̀ ń bò tẹ́ ẹ̀ tẹ́ ní kò sẹ́ni tó lè sọ̀rọ̀ wọ́n sọ fọ́ba Akiolu kò ń ṣe lè tí wọ́n dá pé kó lọ túbá lọ́dọ̀ ọba àná àti jẹta o èyí tó dá fún ní two thousand and three tọ́ni kó bo olókun kó bọ́ lọ́sà ṣe mọ̀ pé ẹ ṣe ẹ̀ẹ́dẹ̀mọ̀ pómi ló surround wa ẹ lọ wá àwọn yèyé mùkún tọmọsà ẹ lọ bá wọn kọba yín sà <laughs> kọba yín sà ẹ̀yin olóyè ìlú ẹ mọ ibi tẹ́tí lè rí wọn àwọn àwọn yèyémọ̀kun yèyémọ̀sà ètùtù àtẹ̀bọ ẹ pé babaláwo àràbà kẹ béèrè lọ́wọ́ wọn pé kí ni ètùtù kí ni ẹbọ tìlù máa fi tùbà tìlù máa fi tùṣẹ ẹ jókòó ẹlẹ́ẹ̀lẹ́ sọ̀rọ̀ ẹ ẹ sọ̀rọ̀ ẹ ọ̀rẹ́ ìlú ni ọ̀rẹ́ ìjọba ni kìíní kan ni ẹ sọ̀rọ̀ àìlè sọ̀rọ̀ yín ṣé ẹ gbọ́ pé wọ́n tún pa kí lórúkọ ẹ̀ àwọn boys kan para wọn lẹ́pẹ̀tẹ̀dò mọ́ òkè pòpò wọ́n ní àgàràwù parapọ̀ mọ́ ẹ̀hún kí lóko ẹ̀ òkè pòpò wọ́n bá ẹ̀pẹ̀tẹ̀dò jà wọ́n ti pa èèyàn mẹ́rin ṣe mọ̀ pé ẹ̀rí kọ̀ọ̀kan sọ sí torí pé kí ni ìyẹn ẹ fi pé kò kàn yín bọ́yá ẹ̀ mọ̀dí tí gbogbo ẹ̀ tó fi ń ṣẹlẹ̀ ẹ mọ̀ ìfatọ́ndá tẹ̀ yí ojú ẹ̀ padà tẹ́ ń yí ojú ẹ̀ padà tẹ́ ń bò mọ́ ọba Rilwan Akiolu tẹ́ ń bò mọ́ lára tẹ́ ní ẹ ó jẹ́ ọlọ́pàá ó ṣe kínní kan ọlọ́pàá ló máa kó síbẹ̀ ìgbà tó dé ṣé ẹ̀kúnlé kọ́ lẹ́ mu gbà ẹ̀kúnlé kọ́ lọ́ mu gbà wọ́n ní àgbààgbà òsì ìlú bàjẹ́ balẹ̀lẹ̀ ku ilé dàwóró ìgbà tó dé ta ló dúró ta ló dúró ẹ lọ bá gọ́vnọ̀ executive gọ́vnọ̀ ni kò kí ń ṣológun bẹ́ẹ̀ ṣe to possession yẹn tẹ́ tó tí àwọn ibùmẹ̀ tán láǹkì ẹ lọ sí aláùsá náà ọlọ́run bá yín ṣe yorùbá ni gọ́vnà yorùbá dẹ̀ ní dẹ́pútì ẹ̀ ọmọọba dẹ̀ ní dẹ́pútì ẹ̀ so wọ́n ní etí tó fi ń gbọ́rọ̀ wọ́n máa ń gbọ́rọ̀ sílùú lẹ́nu ẹ lọ bá wọn kẹ sunkún lọ bá wọn ń tẹ sọ tẹ ọba kí olú gbogbo owó tó bá kó fún wọn máa tẹ́rìn ni tẹ gbogbo ohun tó bá fún wọn máa tẹ́rìn ni kẹ lọ sọ fún gọ́vnọ̀ pé kẹ pé special adviser to governor kẹ pé kí ló kọ ẹ commissioner for chieftaincy kẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ohun tí ìlú fi rí báyìí o wọ́n ní ìlú inú èkó yẹn tẹ̀ ń gbé wọ́n ní omi ò tí ì yọ̀ ń bẹ̀ for God knows how long omi omi wọ́n ní kò yọ ní ẹnu ẹ̀rọ omi dẹ̀ ló surround Èkó omi òun ló surround Èkó <laughs> ẹ jẹ́ ẹ wo gbogbo ohun tẹ́ ń bò yìí gbogbo ẹ máa ó kọ̀ mọ́ máa tú ó mọ́ máa tú ó mọ́ máa tú ó mọ́ máa tú ni ẹ lọ bá wọn tí wọ́n mọ̀ ṣe àwọn aláwo ẹ̀yin ìjòyè ẹ pe àwọn babaláwo yín kẹ pe àwọn olókun kẹ pa àwọn lọ́sà ṣé mọ̀ pé ojúbọ èṣù náà wà ní tàfájì tí ẹ kọ́ máa bọ ẹ bọ́ kàtẹ́ lẹ́ṣù èṣù kò jà wá nílùú èkó èṣù ló wá torí èmi ò ní fẹ́nu mi pèpèkúpè torí mi ò níbò míì tí mo lè lọ ẹ lọ pé gbogbo odùfá tọ́ni kọ́ ṣe ẹ mọ̀ pé èmi ò ń ṣe onífá o mi ò dẹ̀ sọ ohun tí mi ò mọ̀ awo tí mo mọ̀ òun dẹ̀ ni awo tí mo mọ̀ ni mo ṣe o gbogbo ẹ̀yin tẹ́ jókòó tán ní ẹ kò ṣe dáadáa kò ṣe kinní kan ṣé mọ̀ pé ẹ̀hún ojútọ̀ elétú ìjẹ̀bú náà tí wọ́n bò níbi tádàn wà igi ibi tádàn rọ̀ sí tó bò tó tún sọ lọ́jọ́sí náà tó ní kó ṣí tí wọ́n bo ojú tọ́ mọ́lẹ̀ táwọn ẹyẹ àdán yẹn tó bá fò lọ tán ojú yẹn àjà ẹ̀dẹ̀mọ́ tó mìn ojú tọ́ elétú ìjẹ̀bú gbogbo ntọ́ ní kẹ́ ṣe sílùú ẹ̀yin ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe yìí la gbá ọ́ ìṣẹ̀ṣe òun yìí la gbà kò ń ṣe gbogbo ẹ gbogbo àwọn tẹkójọ tó ń fi opp àbí popure tó fi ń ṣe tó fi ń ṣe ìṣẹ̀ṣe ẹ lọ bẹ̀ gbogbo àwọn ọba ọba èkó gbogbo ọba ládéládé kẹ lọ bẹ̀ wọ́n even though pé ìmí ti jọba sórí ilẹ̀ ìmí ti lọ jọba lórí lórí lórí ilẹ̀ kẹ bẹ̀ wọ́n pé kí wọ́n jọ kọ́ parapọ̀ kí gbogbo wọn kọ́ ṣe ètùtù kéko túbà kéko túṣẹ ẹ lọ bẹ̀ gbogbo àwọn ọba gbogbo ọba ládéládé lẹ́kọ̀ọ́ yẹn gbogbo ètò ọba tó ti jẹ ẹ mọ tó ń jọba ni àṣẹ lọba ẹ lọ pè wọn kẹ́ bẹ̀ wọn pé kó jọ kó dákun dábọ̀ kó fi èdè nú kó wá fi ẹnu wọn súre kó ṣe ètùtù tí eh, eh, bí gọ́vnà ò fún yín lówó ẹ jẹ́ kí gbogbo àwọn ọba aládé lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó kàn náà kí wọ́n dáwó kí wọ́n dáwó kó ṣètùtù ẹbọ gbogbo ìdákẹ́ olùtẹ gbogbo ó tẹ ló gbé ẹ ṣáàrí wọn náà ti gbé lọ ó lè gbé ó lè gbà náà ni ọba kí olùdà ẹ wá gbé ọ̀pá ẹ gbé ọ̀pá àṣẹ ẹ wá gbé dání òun dà ṣùgbọ́n òun ni bàbá èkó òun ni ọba ẹ jẹ́ kó yọjú kó gbọ́pàá kó ṣe ètùtù kó do the right thing awakọ àwọn aláàfáà wọn á wọlé wọn á máa paparazzi ń tọ́dẹ̀ ní kọ́ ṣe ẹ mọ̀ pé wọ́n ṣe wọ́n ní kó bolókun kó bolókun kó bọ́lọ́sà kó lọ sí ètò ti ṣífù ti pẹ́ tí gbogbo yín bò mọ́ lára wọ́n tún wá sí mi pé kó lọ ọ̀dọ̀ eléko àná eléko jẹta àti kí ló kọ àwọn ẹ̀wọ̀n adímú wọ́n ní wọ́n lè sọ pé ó ṣe ó ṣe kíní kan kò ṣe gbogbo yín tí mo rí santara igi eléra wọ́n lè ní ẹ kíní kan lórí fọ́rùmù yín anyway èmi ò sọ ohun tí mi ò mọ̀ o awo tí mo dẹ̀ mọ̀ òun ni mo ṣe mi ò ń ṣàwọ̀ èké mi ò ṣàwọ̀ èké rárá